mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá láti orí ayélujára ṣògo rẹ̀ ní kejì àbíọ́nà lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí aya ìlú mọ̀ọ́ká òṣèré ọdúnladé adékọ́lá wípé ó kú ayẹyẹ òríkádún ọdúnladé adékọ́lá ló fi àwọn àwòrán tó rẹwà sórí ìtàkùn ayélujára instagram rẹ̀ láti kí aya rẹ̀ arábìnrin adékọ́lá wípé ó kú oríire ọjọ́ ìbí ọ̀pọ̀lọpọ̀ àdúrà ló ti ń lọ láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ ọdúnladé àti aya rẹ̀ wípé kí olódùmarè jẹ́ kí ó pẹ́ lókè èèpẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án di àsìkò yìí ìròyìn ìgbéyàwó ọmọ ìlú mọ̀ọ́ká akọni ni Made òun ló sì ń tàn káàkiri orí ayélujára pàápàá bí wọ́n ti fọ̀rọ̀ wá ìyàwó lẹ́nu wò tó sì sọ ọ̀nà tóun àti ọkọ rẹ̀ gbà bẹ̀rẹ̀ eré ìfẹ́ tí Ọlọ́run sì wá padà wá ṣe àmì sí i ẹ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. After he graduated, yeah. we became Facebook friends first. Then from Facebook friends, he came back to Nigeria in 2018, and then yeah that's where began. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà amúlùdùn ọba Solomon òun ló ti dá ìjọ onífá sílẹ̀ báyìí léyìí tí ó ta àwọn olùlò ìtàkùn ayélujára ní kìjì láti máa sọ wípé kí ló ṣẹlẹ̀ gan-an láti jẹ́ kí oníkúlùkù sì máa sọ èròǹgbà rẹ̀ bí a kò bá gbàgbé wípé ọba Solomon òun ni àwọn ènìyàn mọ̀ gẹ́gẹ́ bí wòlíì lórí ìjọ kódà tó dá ìjọ aláṣọ funfun sílẹ̀ ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún àwọn ènìyàn láti tó padà rí wípé ó kọ́ ilé ifá kódà ó gba àwọn onífá lásìkò yìí láti wá máa dáfá ní inú ilé ìjọ tó tó dá sílẹ̀ léyìí tó sì ń pe àwọn ènìyàn wípé òun o ní tó bá wù òun lòun lè ṣe ẹ wo díẹ̀ nínú ẹ̀. èjì mọ́gbè ọ̀yẹ̀kú di méjì ìwòrì méjì ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje alhaji alabi pasuma wonder òun ló ti ń kí àwọn ènìyàn wípé wọ́n kó oṣù tuntun tó sì ń lo àǹfààní ìkíni rẹ̀ láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé nínú oṣù kọkànlá yìí gan òun ni ayẹyẹ ọjọ́ bí òun ní ètò ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n jẹ́ olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára ń kí wípé ó kú ìpalẹ̀mọ́ àṣeyí ṣàmọ́dún. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlú mọ̀ká múlùdùn ni àrẹ̀mú afọláyan òun ló ti ń gbóríyìn fún tọ́pẹ́ àlàbí bí ó ti ń gbọ́ rẹ̀ nínú ọkọ̀ tọ́pẹ́ àlàbí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí olórin ẹ̀mí pàtàkì tó sì jẹ́ wípé ó mọ bí wọ́n ti máa ń lo àwọn àkànlò èdè àti àwọn kọ̀ǹbọ̀kì ọ̀rọ̀ láti máa fi gbé olúwa ga àti láti máa fi sínú ọ̀rọ̀ rẹ̀ lásìkò tí ìlú mọ̀ọ́ká Rẹ̀mú Afọláyan tó ń gbọ́ orin rẹ̀ ló yín ẹ̀rọ rédíò rẹ̀ sókè lálala nínú ọkàn tó sì ń kọ orin náà tẹ̀lé ní ètò wa fi sórí ìtàkùn ayélujára tó sì kọ síbẹ̀ wípé Tọ́pẹ́ Àlàbí ẹ díẹ̀ nínú ẹ̀. ó yí orúkọ Jákọ́bù padà sí Shangri-La. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká òṣèré lẹ́gẹ̀ Miami ó ló ti ń fi kọminú rẹ̀ hàn lórí ìtàkùn ayélujára wípé òun ní ìrẹ̀wẹ̀sì ọkàn bí ó ti kọ́ sórí ìtàkùn ayélujára náà pẹ̀lú àwòrán níbi tó ti dorí kodò tó sì gbé ẹ̀rọ kọ̀ǹpútà dání ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré àti àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára ti ń bi léèrè wípé lẹ́gẹ́ kí ló ṣẹlẹ̀ gan-an gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé lẹ́gẹ́ Miami jẹ́ ẹni tó máa ń ṣeré púpọ̀ débi wípé kò síbi tí kò ti lè jó láti bọ̀rà sílẹ̀ lójúnà àti polówó ọjà rẹ̀ àti láti lè jẹ́ kí àwọn ènìyàn nífẹ̀ẹ́ rẹ̀ sí ṣùgbọ́n ó ṣe ní láàánú ó sì ya àwọn olólùfẹ́ rẹ̀ lẹ́nu bí lẹ́gẹ́ Miami ti wá sórí ìtàkùn ayélujára tó sì kọ síbẹ̀ wípé ó ìrẹ̀wẹ̀sì ọkàn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin àgbà olórin ni Yínká Ayéfẹ́lẹ́ ló ti sọ wípé òpin ọ̀sẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí o kí àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní ṣe fàájì ní rẹpẹtẹ ni bí ó ti kọ ilé ìsórí ìtàkùn ayélujára náà ló fi fọ́nrán fídíò kan ṣàlàyé ọ̀rọ̀ bí gbajúgbajà adẹ́rìnpòṣónú ni Fẹ́mi Ajéwọlé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí wòlíì àgbà ń jó lóní mùkúlùmùkẹ́ lásìkò tí bàbá náà ń ṣiṣẹ́ ìríjú rẹ̀ lójú àgbo ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta òye ti fojú hàn gbangba wípé ìpalẹ̀mọ́ ayẹyẹ àmì ẹ̀yẹ gbajúgbajà ọdúnladé adékọ́lá ti bẹ̀rẹ̀ báyìí èyí wáyé bí ọdúnladé adékọ́lá ti fi fídíò sórí ìtàkùn ayélujára rẹ̀ ní ètò ń ṣàlàyé bí àwọn ọ̀jìnmì àwọn ọ̀jọ̀gbọ́n nínú iṣẹ́ sinimá ti jókòó tí wọ́n sì ń wo àwọn sinimá lọ́lọ́kan òjọ̀kan láti mú èyí tí ó tọ́ sí àmì ẹ̀yẹ ọdúnladé adékọ́lá olófin fọ́nrán fídíò ṣàlàyé ọ̀rọ̀ wípé ìpalẹ̀mọ́ àmì ẹ̀yẹ òun eléyìí tó máa ń ṣe ní ọdọọdún ó ti bẹ̀rẹ̀ báyìí o gẹ́gẹ́ bí àwọn ọ̀j ìjìnlẹ̀ tí wọ́n ti jókòó láti máa ṣe ọ̀rìn kíni wín àti àyẹ̀wò àwọn fọ́nrán fídíò ẹ wò díẹ̀ nínú ẹ̀. ẹni àdìsá ẹ̀ka ní àfojúdi ni ṣé kò jẹ́ kó mú ewu ọ̀gbọ̀dọ̀ yìí. ẹ̀rù tó dùn bá wùn yín wẹ̀ ẹ̀kọ́ sí àwọn kẹlọ kò ní kó dàkú ọ̀gbọ̀dọ̀ yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà akọrin ni Burna Boy olótikọ mílíọ̀nù márùn-ún dọ́là sílẹ̀ wípé òun kò ní wá sí ìlú Dubai láti kọrin èyí ni owó tí wọ́n fi lọ láti wá sí orílẹ̀-èdè náà láti wá kọrin ṣùgbọ́n ó ní òun kò ní lè lọ nítorí kò ní sí ọ̀nà fún òun láti fa tábà àbí láti fa gbogbo ohun tó bá fẹ́ fà lè tó jọmọ́ èéfín gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé òfin orílẹ̀-èdè náà ni wípé ẹnikẹ́ni kò ní fi àyè gba ènìyàn láti fa eléyìí níta gbangba nílé ijó tàbí níbikíbi léyìí tó sì jẹ́ wípé ó ti di bárakú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká olórin léyìí tó sì mú kí Burna Boy pẹ̀lú kọ iṣẹ́ náà sílẹ̀ wípé òun kò ní lè lọ láti lọ ṣiṣẹ́ òun níbẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kìnní gbajúgbajà adẹ́rìn-pọ̀ṣónú acapella ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kòbákùngbé ti ń jáde sí lórí ìtàkùn ayélujára èyí wáyé Big Tunde Edna ti ti kọ́ sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé kí olúkúlùkù wá sọ tó máa ń ná lówó gan Big Tunde ti kọ eléyìí ó ní acapella àti àwọn ènìyàn bẹ̀rẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ sórí ìtàkùn ayélujára náà acapella wa sọ wípé àwọn ohun èlò olóòórùn dídùn èyí tó máa ń lò sí ara òun ló ń gbọ̀n òun lówó lọ bí ó ti kọ eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn alátẹ̀lé Túndé Ednut àti àwọn alátẹ̀lé tiẹ̀ pẹ̀lú bẹ̀rẹ̀ sí ní bílèrè ṣé o máa ń rùn ní ṣé o kì í wẹ̀ ni àti àwọn ọ̀pọ̀ ọ̀rọ̀ kòbákùngbé mìíràn bí gbogbo wọn ti ń sọ tó bí àsìkò tí à ń kó ìròyìn yìí jọ acapella kò dún tó lórí gbogbo ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń sọ lórí ayélujára náà kò ní jùbá ìlọ fún ajá balẹ̀ ìròyìn amúlódún mẹ́wàá wá fún ti àsìkò àsìkò yìí ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ kí a máa rántí wípé ọjọ́ àbágùn kọ́là kanrùn ẹnìkan kì í kanjú tùlú ọ̀ràn nítorí náà nínú gbogbo tá a bá ń ṣe ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ká ní sùúrù ohun gbogbo tó le yóò padà bọ̀ wá dẹ̀rọ̀ ṣògo rẹ̀ nìkejì àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.